بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ ọjọ́ òní mo kí wa káàbọ̀. sí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ episode one thirty alẹ́ ọjọ́ òní ni alẹ́ ọjọ́ ahad alẹ́ ọjọ́ ahad. ọjọ́ kejìlá oṣù dúlíkọ́ádà ọdún 1443 episode 130 ọ̀rọ̀ ìfẹ́ àkọlé ọ̀rọ̀ wa ní alẹ́ tòní òun ni mo pè ní ìyá mi fẹ́ sọ mí di kèfèrí wọlé iyadu billah ìyá mi fẹ́ sọ mí di kèfèrí kí Allah kó là wá níbẹ̀. ẹ rí wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó so ẹbí pọ̀ ni ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe jíjá okùn ẹbí ní èèwọ̀ ni ẹ̀sìn Islam ẹ̀sìn tó ní ká ṣe dáadáa sí òbí wa ni ẹ̀sìn Islam ẹ̀sìn tó ní ká gbọ́rọ̀ sí òbí wa lẹ́nu ni. ṣùgbọ́n òfin kọ̀ọ̀kan ó máa ní ẹnu ààlà tá a gbọ́dọ̀ súnmọ́ tàbí tá a gbọ́dọ̀ tayọ rẹ̀ kí ló wá ṣẹlẹ̀ tó bí àkọlé ìyá mi fẹ́ sọ mí di kẹfìrí wọ̀lẹ̀ ìyá àdùbìlá kí Allah ṣọ́ wa nínú rẹ̀. ọmọkùnrin kan ni ó ti di ọ̀dọ́ ó ti di ẹni ọmọkùnrin kódà ó ti tó ìyàwó fẹ́ ó ti tó ìyàwó fẹ́ arákùnrin yìí ó ní bàbá ó ní ìyá kì í sì ṣe òun nìkan ni ọmọ fún bàbá àti ìyá rẹ̀ ó ní ẹ̀gbọ́n níwájú ó sì ní àbúrò lẹ́yìn arákùnrin yìí ó ka ìwé dé sẹ́kọ́ndírì tàbí girama lẹ́yìn ìgbà tí ó jáde ilé ẹ̀kọ́ girama. ó ní òun fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ nítorí bí ọ̀rọ̀ nàìjíríà ṣe rí wọ́n sì jíròrò òun àti àwọn òbí rẹ̀ wọ́n jíròrò lórí iṣẹ́ ọwọ́ tó fẹ́ kọ́ àbálọ àbábọ̀ ni pé. Pe iṣẹ́ tí wọ́n ń pè ní pop iṣẹ́ tí wọ́n máa ń ṣe sí ara ilé tí wọ́n máa ń ṣe sí àjàlé dípò lílo sílì sílì tí wọ́n máa ń lò ń jọ̀hún dípò lílo yẹn ayé ti gòkè àgbà ayé ti ń lo pop. àti àwọn àwòrán kan tí wọ́n máa ń yà sí ara ògiri ilé ọmọkùnrin sọ pé iṣẹ́ tó wu òun nìyẹn wọ́n sì fi sí ẹnu ìkọ́ṣẹ́ ọkọ̀ iṣẹ́ náà ó ní iye ọdún tó fi kọ́ ọ ọkọṣẹ́ ọmọṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá ó ṣe fírídọ́ọ̀mù ó gba ìwé ẹ̀rí ó sì mọ iṣẹ́ náà ní àmọ̀dájú. lẹ́yìn ìgbà tí ọmọkùnrin yìí tó di akọ́ṣẹ́mọṣẹ́ pop ó di ẹni tí ó ń wá iṣẹ́ káàkiri. iṣẹ́ tó bá rí gbà yóò ṣe iṣẹ́ náà dáadáa kò sì ní jàǹbá kọ́sítọ́mà rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tọkùnrin yìí ń ṣe kò lọ déédéé. láàárín oṣù márùn-ún ó lè ṣe iṣẹ́ ẹyọ kan láàárín oṣù mẹ́fà ó lè ríṣẹ́ kan gbà lẹ́yìn fírídọ́ọ̀mù ó ń dàgbà sí i ó sì ní àfojúsùn pé òun fẹ́ ṣègbéyàwó àmọ́ iṣẹ́ ò lọ déédéé kò rí iṣẹ́ igbá kò rí iṣẹ́ gbà dáadáa iṣẹ́ kan tó bá ṣèèsì rí gbà ó dìgbà tó bá tó ná owó iṣẹ́ náà tán owó tó bá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí owó iṣẹ́ rẹ̀ kó tó tún iṣẹ́ mìíràn. ó gbìyànjú ó jà fitafita ó kúrò nínú ìlú tó ti kọ́ iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ó tún gbéra ó lọ sí ìlú mìíràn tí ọ̀pọ̀lọpọ̀ sábà máa ń lọ láti wá iṣẹ́ lọ ó lọ ó bọ̀ kò nǹkan mú wálé. ọwọ́ adẹni tí ń sùn kalẹ̀ lójoojúmọ́ gẹ́gẹ́ bí òbí màmá rẹ̀ wá pè ń jọkàn màmá rẹ̀ ní báwo lọ̀rọ̀ ọṣẹ́ rẹ̀ ṣe ń lọ ó ní máa mi iṣẹ́ yìí ò lọ déédéé ṣùgbọ́n afánirètí wípé a ríṣẹ́ gbà ìyá rẹ̀ ní wáńbì ọmọ mi mo fẹ́ sọ nǹkan kan fún ọ so orí iṣẹ́ tí o yàn láàyò yìí kì í ṣiṣẹ́ rẹ o kì í ṣiṣẹ́ rẹ kì í ṣe iṣẹ́ tí ẹlẹ́dàá rẹ̀ yàn fún ọ. wọ́n fi tó mi létí wípé iṣẹ́ bàtà rírán níṣẹ́ tí ẹlẹ́dàá rẹ̀ yàn fún ọ. ọmọ nìyẹn láago mélòó níbi tí mo dàgbà dé yìí tí mo sì kọ́ṣẹ́ tí mo mọṣẹ́ lẹ ń sọ fún mi ní ìsìn wípé kì í ṣe iṣẹ́ tí ẹlẹ́dà mi fún mi. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn èmi ò ní tẹ́wọ́ gbà ó ọmọ ń sọ bẹ́ẹ̀ fún ìyá rẹ̀ ó lóun ò ní tẹ́wọ́ gbà ó ní kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ níbo lẹ́yìn ti pàdé ẹlẹ́dàá mi tó ń sọ̀yẹ́ fún yín wípé iṣẹ́ pop kìí ṣe iṣẹ́ tí orí mi yàn kìí ṣiṣẹ́ tí ẹlẹ́dàá mi yàn fún mi. ọ̀rọ̀ yìí ló di iṣu atayanyan o láàrin ìyá àti ọmọ. ìyá rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní fi ẹjọ́ rẹ̀ sùn káàkiri wípé òun bá ọmọ òun sọ̀rọ̀ ọmọ òun ta òun lẹ́nu òun bá ọmọ òun sọ̀rọ̀ ọmọ òun ò gbọ́rọ̀ sí òun lẹ́nu. òun ò ní gbà òun ò sì ní wòran. kí ọmọ ọ̀hún kébi máa pa kíyà máa jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ní ẹlẹ́dàá rẹ̀ kò fara mọ́ iṣẹ́ pop. àwọn èèyàn tí ìyá yìí rojọ́ fún irú rẹ̀ náà ló rojọ́ fún wọ́n sì ránṣẹ́ ké sí ọmọ yìí lọ́tún lọ́sì. Si gbọ́ ohun tí ìyá rẹ sọ wọ́n lẹ́lẹ́dàá rẹ ò fara mọ́ iṣẹ́ pop ni ọmọ ń sọ pé ẹlẹ́dàá àwọn ò fara mọ́ṣẹ́ pop níbo lẹ ti pàdé ẹlẹ́dàá tòun. àwọn tó jẹ́ àgbààgbà tí ìyá rẹ̀ fi ẹjọ́ sùn wọ́n bá ọmọ ìsọ̀rọ̀ ọmọ yìí takú ọ̀rọ̀ wá di wípé tí ọmọ yìí bá bùkátà sí owó oúnjẹ tó bùkátà sí oúnjẹ lásìkò ìgbà tí ò bá fi níṣẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ ó mọ̀ kanra mọ́ wípé kò sóúnjẹ o nítorí pé ìwọ ló ń fi ebi para rẹ ìwọ ló ń fìyà jẹ ara rẹ mo ti sọ fún ọ wípé wọ́n ní ẹlẹ́dàá rẹ kò fara mọ́ iṣẹ́ pop ọ̀rọ̀ yìí wá sú arákùnrin ọ wá taari ìbéèrè ránṣẹ́ wípé ẹ̀yin àfẹ́sùn ẹ mọ̀ dákun ọ̀rọ̀ tí ìyàwó sọ yìí òun rí pé ìyá òun sọ òun di kèfèrí ni lẹ́yìn tóun ti wà nípò mùsùlùmí èwo ni ti ẹlẹ́dàá rẹ̀ tí ò fara mọ́ ó wá fi ìbéèrè ránṣẹ́. wípé kílẹ̀ sì sọ lórí ẹ̀ lódodo iṣẹ́ àwọn ò lọ déédéé. ọ̀rọ̀ ẹlẹdàá àwọn kò fara mọ́ ó ti di awuyewuye ó ti dìjà láàrin òun àti ìyá tó bí òun lọmọ. wọ́n ní iṣẹ́ bàtà rírán ni iṣẹ́ tí orí rẹ̀ yàn láti òde ọ̀run. ìyá rẹ̀ yìí mùsùlùmí lòun náà ọmọ náà mùsùlùmí ni. ó ní òun sì ti gbọ́ lẹ́nu àwọn àfẹ́sùn tí wọ́n sọ pé kí mùsùlùmí kó má tẹ́tí sí ìrande èṣù lòun ò fi fẹ́ tẹ̀lé ní tíyà àwọn sọ àmọ́rọ̀ yìí ti wá di pé ìyá àwọn wá ń bínú sí òun ṣé òun ò tún ní wọ ipò ọmọ tó ṣẹ̀yà lórí àlámọ̀rí náà lórí àlámọ̀rí náà ó ní ẹ dákun ẹ là mí lọ́yẹ̀ ìdí nìyí tí a ti fẹ́ la ọmọ ìyá wa ìlọ́yẹ̀ lórí agbọ́ni náà kí Allah subhanahu wa ta'ala kó tọ́ ahọ́n wa sọ́nà tọ́ alhamdulillah wípé ọmọkùnrin yìí kìí ṣe kó jẹ́ àfà ṣùgbọ́n jẹ́ni tí máa ń tẹ́tí gbọ́ wá sí òdodo lẹ́nu àwọn àfà súnà. ohun tó gbọ́ lẹ́nu àwọn àfà súnà yìí wípé a kìí gbọ́ ìrande èṣù òdodo ọ̀rọ̀ ni ó sì dúró tì í. ṣe é rí ọ̀rọ̀ tí ìyá rẹ̀ ń sọ yìí wípé ẹlẹ́dàá rẹ̀ kò fara mọ́ iṣẹ́ pop ni òfin rí ṣe ń bẹ̀. ìrande èṣù ni ìrande èṣù ni ìyẹn ni pé ọ̀rọ̀ burúkú kẹ́límọ́tùlì kúfùrì ni kẹ́límọ́tùlì kúfùrì ni kéèyàn sọ pé ẹlẹ́dàá mi ò faramọ́ kinní kan orí mi ò faramọ́ kinní kan. ní ọ̀dọ̀ Yorùbá ìgbàkígbà tí Yorùbá bá ń sọ wípé ẹlẹ́dàá rẹ̀ ò faramọ́ kinní kan. èròǹgbà Yorùbá ni pé orí ni ẹlẹ́dàá náà orí nítorí pé nínú ìgbàgbọ́ Yorùbá orí ni àjíbọ ẹni tí kò bá rí ṣe wọn á ní kó lọ bọ orí rẹ̀ kó lọ bọ ẹlẹ́dàá rẹ̀. bíbọ orí ó jẹ́ ọ̀kan nínú ìlànà ẹbọ nínú ìgbàgbọ́ Yorùbá láti gbà wáṣẹ̀ Yorùbá wọ́n gbà pé òrìṣà kan ni orí orúkọ òrìṣà náà sì ni ẹlẹ́dàá kó wá ẹlẹ́dàá ẹnìkọ̀ọ̀kan wa. Eleda ẹlẹ́dàá mélòó ló wá wà lọ́dọ̀ yorùbá a já sí pé nínú ìgbàgbọ́ yorùbá ẹlẹ́dàá pọ̀ ẹnìkọ̀ọ̀kan lọ́dọ̀ yorùbá ló ní ẹlẹ́dàá tiẹ̀ nínú ìgbàgbọ́ yorùbá ẹlẹ́dàá tèmi ó yàtọ̀ sí ẹlẹ́dàá tiẹ̀. nínú ìgbàgbọ́ yorùbá ẹlẹ́dàá tiẹ̀ ó yàtọ̀ sí ẹlẹ́dàá tiẹ̀ nìkejì rẹ nínú ìgbàgbọ́ yorùbá ẹlẹ́dàá bàbá ó yàtọ̀ sí ẹlẹ́dàá ìyá ó sì yàtọ̀ sí ẹlẹ́dàá ọmọ wọn èyí jẹ́ àdìọ́kàn burúkú ó sì jẹ́ àṣírìkù bìláì fi khalikihi ìfi nǹkan míì kẹgbẹ́ ọlọ́run kẹgbẹ́ àlọ́hùn lórí ẹ̀dá rẹ̀ halimi ní kọ́ọ̀lì kí ń gẹ irun lọ ṣé ẹlẹ́dàá míì tún wà yàtọ̀ sí ẹlẹ́dàá gbogbo ayé àti ọ̀run tí orúkọ rẹ̀ ń jẹ́ àlọ́hùn kò sí Allah ni khaliqu kulli shay'in Allah òun ni khaliqu kulli shay'in Allah ni ẹlẹ́dàá gbogbo nǹkan pátápátá òun lẹ́lẹ́dàá nǹkan tí ń mí òun sì ni ẹlẹ́dàá nǹkan tí kò mí òun nìkan ṣoṣo ló dá gbogbo ènìyàn òun nìkan ṣoṣo ló dá gbogbo àlùjẹ̀nù aláwo nìkan ṣoṣo ló dá gbogbo màláíkà aláwo nìkan ṣoṣo ló dá gbogbo sánmà gbogbo ilẹ̀ gbogbo ìràwọ̀ oòrùn òṣùpá afẹ́fẹ́ omi igi afẹ́fẹ́ iná ohun tá a mọ̀ pé ń bẹ aláwo ní ẹlẹ́dàá rẹ̀ ohun tí a kò mọ̀ pé ń bẹ tí bá ń bẹ Allah ní ẹlẹ́dàá rẹ̀. àmọ́ nítorí wípé nílẹ̀ Yorùbá ẹni tó bá lóun ṣe Islam wọn kì í kọ́kọ́ tún ìgbàgbọ́ wọn ṣe ìgbàgbọ́ tó sì wà nínú àwùjọ láàrin ọmọ Yorùbá tó jẹ́ ìgbàgbọ́ ẹbọ ìgbàgbọ́ kúfúrú ìgbàgbọ́ ṣíríkù wọn kì í tún ń ṣe tírú Yorùbá bẹ́ẹ̀ tó bá lóun fẹ́ máa ṣe Islam. bí ọmọ ṣe máa ń jogún rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wọn nìyẹn. ilá mọ́ni àsọmọ̀hùn lọ àyàfi ẹni tí Allah bá ṣọ́ nípasẹ̀ pé kó kẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ òdodo eléyìí tí Islam mú wá. orí tá a fọwọ́ kàn yìí kì í ṣe ẹlẹ́dàá wa o oríta àfọwọ́kàn yìí kì í ṣe òrìṣà o oríta àfọwọ́kàn yìí kì í ṣe òhun ló kọ kádàrá wa Allah subhanahu wa kàlákọ̀ wákọ̀ dárọ̀ òun ló dá ẹ̀dá òun náà ló sì pè bùbù. fún ẹ̀dá òun ló kọ àyànmọ́ fún ẹ̀dá kì í ṣe orí wa o ẹnikẹ́ni tó bá lọ ní ìgbàgbọ́ pé ẹlẹ́dà kan tó ń bẹ tí wọ́n ń pè ní orí irú ẹni bẹ́ẹ̀ ìgbàgbọ́ yẹn ó ti sọ di kèfèrí ó ti sọ di ẹlẹ́bọ. E ó ti sọ di kèfèrí ó ti sọ di ẹlẹ́bọ má jẹ́ kí yorùbá tàn ọ́ jẹ má jẹ́ kí ìgbàgbọ́ kúfúrù ilẹ̀ yorùbá má jẹ́ òkó bọ̀ kò sí ẹlẹ́dàá kankan níbi kankan ìlà ọlọ́ọ̀ ilá Allah àyàfi Allah ọ̀rọ̀ tí ìyá yìí ń sọ yìí ìsáídà kò já sí wípé ìyá yìí lọ sí ilé oníyẹ̀ẹ́wò ọ̀dọ̀ àwọn àfọ́ oníjálàbí níwọ̀n ìgbà tó ti pèrè mùsùlùmọ́ so ohun tó súnmọ́ ni pé ó ti lọ bá àwọn àfọ oníjálàbí àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ́n ti bá tẹyàn rìn wọ́n ti bá wo ìràwọ̀ wọ́n ti bá wo àtẹlẹwọ́ wọ́n ti bá fàtẹ̀sùnbá tàbí kó já sí wípé kìrìsìtẹ́nì kan ló ní òun ríran lórí ọmọ ìyá yìí tó wá rọ ìrànde èṣù fún un pé ìyá ọmọ yìí kan bẹ o iṣẹ́ tó lọ kọ́ kì í ṣe iṣẹ́ tí ẹlẹ́dàá rẹ̀ yàn fún o kì í ṣiṣẹ́ orí rẹ̀ o iṣẹ́ bàtà rírán níṣẹ́ tí yóò ti rí ṣe níbẹ̀ o. tí ó bá jẹ́ láti ọ̀dọ̀ kìrìsìẹ́nì tí ó jẹ́ láti ọ̀dọ̀ àpò onígálàbí ẹni tó ṣẹ́kù ńlẹ̀ ní babaláwo àwọn onífá nítorí wípé ìsọ̀rí àwọn èèyàn mẹ́ta tí wọ́n máa taná wo ìkọ̀kọ̀ ẹ̀dá nìyẹn wọn ò sì lè rí bí ò jẹ́ àpò onígálàbí yóò jẹ́ kìrìsìtẹ́nì ẹlẹ́mìí gbígbé bí ò jẹ́ kìíní bí ò jẹ́ kejì yóò sì jẹ́ babaláwo gúrùpù mẹ́tẹ̀ẹ̀ta yẹn iṣẹ́ ọ̀nà ni wọ́n ń ṣe iṣẹ́ kúfùrù ni wọ́n ń ṣe iṣẹ́ ṣírípù ni wọ́n ń ṣe ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmá mùsùlùmí tó o bá ti tẹ́tí sọ́rọ̀ wọn tó o sì pèrè ní mùsùlùmí tàbí tó o pèrè ní mùsùlùmá ó kírun ogójì ọjọ́ lẹ́yìn tó o tẹ́tí sí ọ̀rọ̀ ẹnu àrọ́ọ̀f ẹni tó ń kílèmù wípé òun mọ ìkọ̀kọ̀ òun mọ kádàrẹ́ ẹ̀dá tàbí káhìn tàbí adábígbà ìyẹn babaláwo tàbí sáhìr tàbí òpìdán ẹnikẹ́ni tó bá tẹ́tí sí ọ̀rọ̀ ẹnu wọn yálà lórí ọ̀rọ̀ ayé tiẹ̀ tàbí lórí ọ̀rọ̀ ayé ẹlòmíràn tó nítọ̀hún sì pèrè ẹ̀ ní mùsùlùmí tó bá tẹ́tí sí irú ìrànde èṣù bẹ́ẹ̀ kódà kó mọ́ gbà á gbọ́ kó mọ́ gbà á gbọ́ odidi ogójì ọjọ́ tó bá fi kírun lẹ́yìn ìgbà náà Allah ní gba ìrun rẹ̀ lọ́wọ́ rẹ̀ ìdájọ́ yìí látọ̀dọ̀ ànábì ló ti wá sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àwọn ahadith bẹ́ẹ̀ nínú hadithi muslim láti ọ̀dọ̀ àwọn kan nínú àwọn ìyàwó àmẹ́jìwà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì sọ pé mani ata Arrofan ẹni tó bá lọ bá yẹ̀ ń wò nínú rìwáyà ní káàhínẹ̀n àwòkáàhínẹ̀n tàbí adábígba ọlọ́pẹ̀lẹ̀ onífá nínú rìwáyà ní àwòsá ìrọ̀ tàbí òkùdán fàṣàláhù àìṣeìn ọwọ́ abí léèrè nípa nǹkan kankan lámtùkù bálùláhù sọ̀láàtùn àrìbáyìnà yawman wọn ò ní í gba ìrun tó bá kí fún ogójì ọjọ́ yóò kírun náà o àmọ́ kò ní gbalada rẹ̀ fún wípé ó lọ béèrè àyànmọ́ ẹnìkan ó lọ béèrè ìmọ̀ tó jẹ́ ìmọ̀ ìkọ̀kọ̀ tó ní í ṣe pẹ̀lú ọjọ́ ọ̀la ó lọ béèrè nǹkan tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ tí Allah fi dọ́lá tí ò fi hàn wá tàbí tí ò tí ì fi hàn wá bí ìmọ̀ nǹkan tó sọnù níbo ló bọ́ sí ta ló jí i bí ìmọ̀ nípa bí ọ̀rọ̀ ẹ̀dá ṣe rí nípa rísìkì nípa àìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó bá lọ bá àrọ́ àáfà oníyẹ̀ẹ́wò àáfà tí ń tẹ́yẹrìn àáfà tí ń wo tẹ̀sùbá àáfà tí tó ń wo tán ganan oríṣiríṣi ọ̀nà làwọn àáfà oníjálàbí ni wọ́n máa ń gbà láti yẹ ìkọ̀kọ̀ wò àáfàá tí ò mọ iye ohun tí ń bẹ lára rẹ̀ àáfàá tí ò mọ iye oúnjẹ tó ti jẹ rí àáfàá tí ò mọ òdiwọ̀n ìgbọ̀nsẹ̀ àti iye àsìkò tó ti ṣègbọ̀nsẹ̀ rí àáfàá tí ò mọ iye òdiwọ̀n ìtọ̀ tó ti tọ̀ rí àáfàá tí ò mọ iye òǹkà àsìkò tó ti tọ̀ rí nínú àwọn nǹkan tó ń gan ti ṣe bọ́ sẹ́yìn yóò á sọ ọ̀rọ̀ nípa ohun tí ń bọ̀ lọ́jọ́ iwájú èyí tó ń gẹ́gẹ́ ṣe tó ṣe bọ́ sẹ́yìn kò mọ iye òǹkà rẹ̀ ó sì wá lè sọ fún wọn pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ẹni tó bá tẹ́tí sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ti gọ ẹ̀mí ara rẹ̀ Allah sì ní gba ìrun rẹ̀ fún odidi ogójì ọjọ́ yóò kírun yẹn o yóò kírun yẹn o nínú rìwáyà míì ẹni tó bá lọ bá adágidá tàbí àpò oníyẹ̀wò tó sì gbàgbọ́ nínú ọ̀rọ̀ tó sọ ìdájọ́ tiẹ̀ ni pé lójú ẹsẹ̀ ó ti di kèfèrí ajá sí pé ìdájọ́ méjì ló wà lórí ẹni tó bá lọ bá oníyẹ̀wò adágidá ẹlẹ́yìn gbígbé babaláwo bàbá onífá ìdájọ́ àkọ́kọ́ ó o si ó sì ṣe ìrande èṣù àmọ́ kò gbà á gbọ́ ìdájọ́ ti ẹni náà ni pé ìyẹn ẹni tó lọ ni o ogójì ọjọ́ tí ó fi kírun lẹ́yìn ìgbà náà àkídànù ni àkídànù ló máa kí fún ogójì ìpele kejì òun náà lọ bá ó sọ̀rọ̀ fún ó sì nígbàgbọ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bí irú mápá ilé yìí ìyá yìí ti gbàgbọ́ wípé orí ọmọ ọ̀hún kò yan iṣẹ́ pop bí kò ṣe iṣẹ́ bàtà rírán nígbà tó gbà bẹ́ẹ̀ ló fi lè ń sọ fọ́mọ rẹ̀ pé kó lọ kọ́ iṣẹ́ bàtà kó fi iṣẹ́ pop sílẹ̀. ẹni tó bá ti nígbàgbọ́ nínú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gbọ́ láti ẹnu adádigba láti ẹnu àpò oníjàlábí láti ẹnu babaláwo láti ẹnu pásítọ̀ láti ẹnu wòlíì tó bá pèrè ní mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di kèfèrí yóò ṣẹ̀ṣẹ̀ tún kẹ́límọ̀ wí ni yóò tù ú bá yóò wà tún kẹ́límọ̀ wí kó tó lè wà nípò mùsùlùmí ní ti ìdájọ́ ẹni tí wọ́n lọ bá ní tiẹ̀ ìyẹn àwọn àfa tí wọ́n ń jẹ ìkọ̀kọ̀ wò ìyẹn àwọn àfọ oníjálàbí ọ̀rọ̀ tiẹ̀ kì í sọ̀rọ̀ pé ọlọ́run ní gba ìrun rẹ̀ fún ogójì ọjọ́ rárá o kèfèrí ẹlẹ́bọ nírú àpá bẹ́ẹ̀ kàyéfì tí wàá ń bẹ nílẹ̀ yorùbá ni wípé àwọn àfáà kan nílẹ̀ Yorùbá wọ́n pọ̀ tí wọ́n máa ń yẹ nǹkan wò wọ́n wá wà nípò ìmáàmù ní ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ẹ̀gbọ́rọ̀ mi yé irú àwọn àfáà bẹ́ẹ̀ tí wọ́n gbà pé ọlọ́run máa ń fún àwọn ní káṣífù nínú èdè wọn nìyẹn kashfu ìríran ìríran irú àwọn àfáà bẹ́ẹ̀ tí wọ́n gbà bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà nípò kíni ìmáàmù nínú mọ́sálásí ẹnikẹ́ni tí ìmáàmù rẹ̀ tó bá ti mú iṣẹ́ yíyẹ nǹkan wò mọ iṣẹ́ mọ kírun lẹ́yìn ẹ̀ mọ́ li'annahu káfírún mushrikun torí pé kèfèrí ni ẹlẹ́bọ ni ṣùgbọ́n wọ́n tó ọ̀bá mọ̀ pé ìmáàmù rẹ ó ń yẹ nǹkan wò àsìkò tó ò mọ̀ ìrun tó bá kí lẹ́yìn rẹ̀ ọlọ́run ní dùn ládàá rẹ̀ ní kété tó o bá ti mọ̀ látàsìkò yẹn lọ kíkírun lẹ́yìn irú àáfàá bẹ́ẹ̀ ó ti di èèwọ̀ tó o bá wá gbọ́ràn tó ń kí lẹ́yìn rẹ̀ àga sí pé ó ṣe irun rẹ̀ ó ṣe lófò nìyẹn nípa bẹ́ẹ̀ irú ìyá yìí tó ń pè rẹ̀ ní mùsùlùmá tó wá ń sọ lẹ́nu wípé ẹlẹ́dàá ọmọ ọ̀hún kò yan iṣẹ́ pop fún iṣẹ́ bàtà rírán ló yàn fún ẹ bá mi sọ fún un wípé ọ̀ràn tó dá ó ti gbé kúrò nínú ìsìláàmù ọmọ o kò mọ o àwa ń fi yẹ pé ọ̀ràn tó dá láti máa pe ọmọ rẹ̀ síbi. Si ìrande èṣù pé ẹlẹ́dàá rẹ̀ kò fara mọ́ iṣẹ́ pop ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ tó bá pèrè ní mùsùlùmá tàbí mùsùlùmí ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ tí ó bá fẹ́ wọná iná gbére yóò ṣe àtàwùbà ìrònúpìwàdà pé láyé òun òun ò tún ní lọ yẹ nǹkan wò mọ́ lẹ́yìn tó bá ṣe táwọ́bà yóò ṣẹ̀ṣẹ̀ wá wí kẹ́límà ashhad alla ilaha illallah wa ashhad anna muhammadan rasulullah lẹ́yìn náà wọ́n ṣẹ̀ wá máa kọ ládàá irun rẹ̀ ààwẹ̀ rẹ̀ zaka rẹ̀ hajj rẹ̀ fún wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa kọ ládàá àwọn iṣẹ́ rere míì tó ń ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa kọ́ fún un ìyẹn ni ìdájọ́ irú ẹni tí ọba nígbàgbọ́ nínú ọ̀rọ̀ àdádìgbà ní ti àdádìgbà fún ara rẹ̀ tàbí àáfàá oníyanrìn àáfàá onítẹ̀sùbá kẹfìrí náà lòun náà ọ̀ṣẹ́ bọ́ sí ni torí pé ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run láti fi mọ ìkọ̀kọ̀ láti fi mọ ọjọ́ ọ̀la tó bá wà nípò ìmáàmù a gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ tá a bá rí yọ kúrò nípò ìmáàmù ní ọ̀nà ẹ̀rọ a kúrò lẹ́yìn rẹ̀ òun nìkan kó ṣe ìmáàmù òun nìkan kó ṣe dàdánì òun nìkan kó jẹ́jẹ̀ mọ́ ara rẹ̀ torí pé pé òun ló kọ́ mọ́sálásí yóò ṣòro láti rí yọ níwọ̀n ìgbà tí ó ti já sí pé òun ló kọ́ mọ́sálásí àmọ́ tó bá já sí pé ẹ̀yin lẹ́yìn tó wá jẹ́ àfà tí ń nǹkan wò ẹ̀ yọ kúrò with immediate effect bí ẹni yọ jìgá tó bá wá padà dé tó lóun túbá ẹ̀rí dájú wípé lódodo kò ṣe jálàbí mọ́ kò jẹ́ nǹkan wò mọ́ yóò sì rí ní ukẹ́límọ̀ nígbà náà kó darapọ̀ mọ́ jàmáà kẹ́ ẹ wò ó lójú fún bí ọdún mélòó kan tí ipò ìmọ̀ọ́mọ̀ bá tún wá sí sílẹ̀ tó sì wà lórí ìsìláàmù rẹ̀ òun náà wà nínú ẹni tí ó lè padà máa kírun fún yín lọ́jọ́ iwájú abala kan nìyẹn ẹ wá rí abala ibi tí ọmọ yìí ti ń páyà pé sóun ò ti ṣe òbí òun báyìí torí pé òbí ti ń bínú sí òun mo fi ń dá ọ lójú wípé ìbínú sí òbí ẹni tó bá bí sí mi lórí irọ́ lórí àbòsí lórí àìtọ́ ìbínú náà kò dé sánmà ìbínú náà kò kọjá ọ̀dọ̀ olùbínú tí òbí ẹni tó bá bínú tó bá bínú sí ọmọ rẹ̀ yálà ọkùnrin ni o yálà obìnrin ni o ní ìbínú gẹ́rù ṣẹ́rí'í ní ìbínú tí ò bá òfin ṣẹ̀ríà lọ ìbínú náà orí ara rẹ̀ náà ni ó fi gbé kò kó nǹkan kan bá ọmọ nítorí wípé nínú súra àlè ankabut ááyà kẹjọ àti nínú súra lukman ááyà kẹẹ̀ẹ́dógún ẹ lọ kà fún ara yín ẹ lọ kà á fún ara yín kò sí àkókò fún mi láti ka ááyà náà ní odidi àmọ́ màá yọ kókó tí mo fẹ́ yọ ń bẹ̀ ẹ lọ kà á alihamdulilayi a ti ṣe kùrọ̀ánì ní mobile app ẹ lọ sí google play store Quran in Yorùbá ẹ̀ dánlóòdù ẹ̀ ìtumọ̀ tó dùn ká fẹ́ gbọ́yé ó wà ń fún yín. gbólóhùn tí mo fẹ́ yọ lórí ẹ̀ ni pé Allah subhanahu nínú súra Luqman aya fifteen ó ní wàyín já àdáàkà àlá àǹtúṣíríkà bíi. máa lẹ́sà lákàbí ẹ̀ẹ́límún fàlàtùtẹ̀ hùmá fàlàtùtẹ̀ hùmá tí àwọn òbí rẹ méjèèjì tí wọ́n bá ń fòòrú ẹ̀mí rẹ pé kò ṣẹbọ sí mi kó o gbà pé mi ń bẹ yàtọ̀ Allah pé kó o gbà pé orí ló kọ kádàrá rẹ kì í ṣe aláwo ló kọ ọ pé kó o gbà pé òrìṣà kan onídarí ayé rẹ kì í ṣe aláwo mọ́ ọ ní nǹkan tí o ò ní mọ̀ sí pé bẹ́ẹ̀ náà ló rí ìyẹn ni pé ìmọ̀ tó o mọ̀ ni pé aláwo ló dá ọ ìmọ̀ tí wọ́n mọ̀ nìyẹn ìmọ̀ tí wọ́n mọ̀ òní wípé kádàrá rẹ aláwọ̀ ló kọ́ èyí tí wọ́n wá ń sọ yìí ìwò onímọ̀ nípa rẹ̀ máa lẹ́yìnsà lákàbí èlì múnà onímọ̀ nípa rẹ̀ eléyìí tí wọ́n mọ̀ tó jẹ́ òdodo òní pé àlọ́rùkà lákọ̀ọ́kà wákọ̀ dára kọ́dírán aláwo ló ṣẹ̀dá rẹ̀ òun ló sì kọ kádàrá rẹ̀ eléyìí tí wọ́n mọ̀ nù èyí táwọn wá gbé wáyì tí wọ́n tún wá ń sọ pé ẹlẹ́dàá kan ẹlẹ́dàá rẹ̀ kan orí rẹ̀ kan kò yan pop fún ọ bàtà ló yàn fún ọ ìwọ onímọ̀ nípa ẹlẹ́dàá wò ọlọ́run wá ni mọ́tẹ̀ láwọn méjèèjì lórí ẹ o. má tẹ̀lé àwọn méjèèjì lórí rẹ̀ ni o èyí tó jẹ́ òdodo tí wọ́n mọ̀ ni pé Allah tó dá sánmà tó dálẹ̀ tó dá gbogbo tí ń bẹ ló dá wọn náà kì í ṣe pé wọ́n ní ẹlẹ́dàá kan lọ́tọ̀ ìmọ̀ tí wọ́n mọ̀ nù bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wá lọ gbé ọ̀rọ̀ míì wá tí wọn mọ nǹkan kan nípa rẹ̀ ẹlẹ́dàá rẹ míì tí wọ́n ń sọ ọ̀dàmọ̀ ọ̀mọ ibi tó wà ẹlẹ́dàá rẹ míì tí wọ́n ń sọ kò sọ sí ràkalẹ̀ olúwa ẹlẹ́dàá gbogbo ayé tí wọ́n ti mọ̀ kò sọ fún ọ pé ìwọ náà ní ẹlẹ́dàá tiẹ̀ lọ́tọ̀ ẹni pé yorùbá máa sọ pé ẹlẹ́dàá mi ó da fún ọ o ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ kúfùrù ni ọ̀rọ̀ ṣíríkù ni ẹlẹ́dàá mi ó dá fún ọ orí mi ó dá fún ọ kẹlímọ́tò lè kúfùrù ni kẹlímọ́tò ṣíríkì ni kẹlímọ́tò ṣíríkì òun ni aláwọ̀ táwa mọ̀ òun ló dá gbogbo nǹkan. àwọn òbí ẹ wá dé lónìí wọ́n tún wá lọ gbé nǹkan ní ìwà tí wò ní mọ̀ nípa rẹ̀ fàlátùtẹ̀ hùmọ̀ fàlátùtẹ̀ hùmọ̀ mọ́tẹ̀ láwọn méjèèjì Allah ló ní kó ọmọ tẹ̀lé wọn ìtẹ̀lé àṣẹ Allah ó ṣáájú tẹ̀lé àṣẹ òbí ló kọ kó o rẹ tó ń fòró rẹ láti ṣẹbọ. tọ́ ọba ti wá tẹ̀lé wọn nítorí pé wọ́n ń pè ọ́ lọ síbi ẹbọ. òbí wa ń bínú sọ́nà ní bínú sí ni àbíwọ aláwọ̀ ní bínú sí ẹni tó bá sì bínú sí àmọ́wò ó fẹ́ parẹ́ ni ó fẹ́ parun ni nítorí náà kò sí ẹ̀ṣẹ̀ ṣẹ̀yáṣẹ́ bàbá lórí ọmọ tí kò tẹ̀lé òbí rẹ̀ nígbà tí òbí rẹ̀ fẹ́ sọ di kèfèrí tọ̀ mo wá fẹ́ yà sí aspect mi lórí mọ́sálà yìí aspect yẹn náà ni wípé ẹ̀yin tẹ́ ẹ bá kọ iṣẹ́ tẹ́ ẹ lẹ́ẹ̀rí ṣe níbi iṣẹ́ yẹn ẹ bùkátà sí àwọn ẹ̀kọ́ kan o ẹ bùkátà sí kíni ẹ bùkátà sí àwọn àlàyé kan tá a fẹ́ ṣe fún yín. Number one, ó ní wípé ẹni tó kọ́ṣẹ́ kó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tó bá fẹ́ máa rí ṣe níbi iṣẹ́ náà kó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kó má jẹ́ rìpíárà tí wọ́n ní kó tún kẹ̀kẹ́ ṣe tí ń ba kẹ̀kẹ́ jẹ́ gbogbo ẹni tó bá ti wà nípò rìpíárà tó yẹ kó tún kẹ̀kẹ́ ṣe tó ń ba kẹ̀kẹ́ jẹ́ kò ní rí ṣe ń biṣẹ́ yẹn o. nọ́mbà two má jẹ́ ẹni tí ó mọ ìyapa àdéhùn tó o bá ṣe fún kọ́sítọ́mà rẹ má jẹ́ ẹni tí ó máa dìsàpọ́ìntì kọ́sítọ́mà rẹ pàápàá jùlọ iṣẹ́ ọwọ́ ó ní ṣe pẹ̀lú pé iṣẹ́ yìí yóò gbà ọ́ ní ọjọ́ kan yóò gbà ọ́ lọ́jọ́ méjì yóò gbà ọ́ lọ́jọ́ mẹ́ta iṣẹ́ tí ó gbà ọ́ lọ́sẹ̀ kan má parọ́ pé ẹ̀wá àgbà lọ́la iṣẹ́ tí ó gbọ́ lọ́sẹ̀ méjì mọ́dá ọ̀sẹ̀ kan fún un ìwọ tí ọba ti ń yapa ọjọ́ ọjọ́ tó gbé iṣẹ́ kalẹ̀ fún oníṣẹ́ ò ní padà ríṣe mọ́ ni o nọmba tírì má jẹ́ oníjàmbá má jẹ́ kí ni oníjàmbá lórí iṣẹ́ tó yàn láàyò tó o bá fẹ́ máa rí ṣe gbogbo oníṣẹ́ ọwọ́ tó bá ti jẹ́ oníjàmbá òun fún ara rẹ̀ ló kó òkúta bá iṣẹ́ ọwọ́ rẹ̀ nítorí pé ẹni tó o ṣèjàmbá fún ẹni tó gbéṣẹ́ fún ọ tó o ṣèjàmbá fún nǹkan méjì ni ó ṣe fún ọ nǹkan àkọ́kọ́ yóò fún ọ lépè nǹkan ẹlẹ́ẹ̀kejì yóò pò kìkì ẹ̀ káàkiri ayé advert tó sanwó fún òní ọ̀bọ̀ ṣe ìpolówó ọjà láti láti bà ọjà náà jẹ́ òní ọ̀bọ̀ ṣe ọkàn rí pé òní rí kọ́sọ́mà mọ́nu ó di nǹkan kẹta. nǹkan kẹrin ó ní wípé iṣẹ́ tó o bá mọ̀ iṣẹ́ òòjọ́ rẹ jẹ́ ó bá ìgbà mu jẹ́ kó bá ìgbà mu iṣẹ́ tẹlòmíràn kọ́ ìgbà ti lọ lórí ẹ̀ bí ìgbà bá ti lọ lórí iṣẹ́ o ò ní rí ẹni tí ó bí oníṣẹ́ yẹn mọ́. bí àpẹẹrẹ ní ìgbà kan sẹ́yìn iṣẹ́ tẹ́ máa ń ṣe sí aṣọ oníṣẹ́ jákàn iṣẹ́ jákàn lẹ́ máa ń pè tẹ́ máa ń ṣe sí aṣọ lọ́rùn èèyàn mélòó ló ń ṣiṣẹ́ jákàn mọ́ lónìí ayé ò ṣiṣẹ́ jákàn mọ́ design míì ní ayé láyé ń dò lónìí so ìwọ tọba lọ kọ́ iṣẹ́ jákàn ọwá ń sọ pé ò rí ṣe lásìkò yìí ò lè rí ṣe ta ló tún fẹ́ de jákàn sí aṣọ mọ́ ìkóṣẹ́ tásọ láyé ń dò lónìí ayé òde jákàn sásọ mọ́ bíi tijọ́ nítorí náà iṣẹ́ tí ìgbà bá ti pè lẹ́jọ́ kíwọ náà yá upgrade ara rẹ kó upgrade ara rẹ àpẹẹrẹ mi rèé ẹni tó níjọ̀hún àná àwọn amọ́ǹkà àwọn kan ní typist amọ́ǹkà àwọn kan ní typist àwọn tẹ́ máa ń tẹ̀wé pápápápápápápápá. òun là ń àná lónìí ayé mélòó lẹ ti ń rí papapamọ́ ayé ti di ayé kọ̀ǹpútà so ìwọ tó wá kọ́ṣẹ́ táìpì táyé wá di ayé kọ̀ǹpútà mọ́ lọ́wọ́ tó dàgbà o ò ní ríṣẹ́ ṣe mọ́ o. ó di mélòó ó di mẹ́rin àdúgbò nínú àkíyèsí tí mo tún fẹ́ pè wá sí òun ni wípé wo irú àwọn tí wọ́n bùkátà sí iṣẹ́ tó o fẹ́ máa ṣe nínú àwùjọ tó o wà. ṣé àwọn tí o lè súnmọ́ ni tàbí ṣé àwọn tí wọ́n lè rí àwọn tí wọ́n lè rìnà rí ọ ni ìdí ni wípé àwọn tí ọwọ́ kan ń bẹ tó dá sí wípé ọwọ́ àwọn olówó nìkan ní máa ń bùkátà sí ọwọ́ àwọn olówó nìkan ní máa ń bùkátà sí àwọn iṣẹ́ kan sì ń bẹ tó dá sí pé àwọn mẹ̀kúnnù àti àwọn olówó ní máa ń bùkátà sí i. ṣe wá rí àdámọ́ iṣẹ́ tó dá sí pé àwọn olówó nìkan ní máa ń bùkátà sí yìí bí èèyàn ò tí ìgòkè àgbà nínú iṣẹ́ náà kò ní ríṣẹ́ ṣe o kò ní ríṣẹ́ gbà o àpẹẹrẹ rèé lórí kéèsì arákùnrin yìí arákùnrin yìí iṣẹ́ pop òun níṣẹ́ tó kọ́ ó sì mọ̀yanjú ìbéèrè wa ni pé iṣẹ́ pop àti àwọn design ṣe máa ń ṣe sára ògiri ilé ta ló máa ń bùkátà sí nínú ìlú wa àwọn olówó ni olówó ni máa kọ́lé tí máa ń ṣe pop ilé rẹ̀ o àwọn olówó sì rèé nílùú tiwa minority ni wọ́n minority ni wọ́n tó lówó bá sì fẹ́ kọ́ ilé ó lójú àwọn tí ó gbà pé kán bá òun kọ́ ilé. olówó tó fẹ́ kọ́lé wọn kì í pe bricklayers engineer ni wọ́n máa ń pè civil engineer ni wọ́n máa ń pè contractor òní wọ́n máa ń pè. ìwọ tó wá ló kọ́ṣẹ́ pop o lè mọ̀ tí ó pè ọ àfi tí contractor tí olówó pè tí ó bá gbé iṣẹ́ lé ọ lọ́wọ́ tí ó mú ọ sùn. ó wulẹ̀ lé dé ọ̀dọ̀ olówó yẹn kọ̀ǹtráktọ̀ ló ti gòkè àgbà civil engineer ló wà lókè tí olówó bá fẹ́ wá ṣe ń tó jẹ mọ́lé kọ́ńpínì tó ti wà registered ni ó fẹ́ bá dòwò pọ̀ kò ní rí na rí ẹ̀yin tẹ́ ẹ̀ sì wà registered iṣẹ́ tó bá sì ti já sí wípé olówó nìkan ló ń bùkátà sí i tí wọn ò sì sí ìgòkè àgbà ò ní ríṣẹ́ gbà ò ní ríṣẹ́ gbà àwọn iṣẹ́ kan wá ń bẹ tó dá sí wípé mẹ̀kúnnù ló bùkátà sí jùlọ bí àpẹẹrẹ lórí mátà yìí kan náà iṣẹ́ tí ìyá yìí ń sọ pé òun ni ẹlẹ́dàá ọmọkùnrin yìí iṣẹ́ bàtà rírán abala ibi tó ní ṣe pẹ̀lú àkìídà àti yanjú ẹ̀ ṣùgbọ́n ní abala mìíràn tá à ń sọ lọ́wọ́ iṣẹ́ bàtà rírán gbogbo ayé ló ń wọ bàtà bó tilẹ̀ gà sí wípé àwọn olówó ayé àwọn lè máa lọ fún importec àwọn sì ni wọ́n kéré jù ló ń kà àwa mẹ̀kúnnù local made homemade la máa ń lọ fún mẹ̀kúnnù ló sì pọ̀ jù kò sì sẹ́ni tí kì í wọ bàtà kò sẹ́ni tí kì í wọ bàtà fẹ́sẹ̀ àfi àwọn bíi wèrè aláwọ̀ mọ́ ti wá ní wèrè wèrè gan mọ́ wọ bàtà tó bá sà lórí àkìtàn iṣẹ́ tó bá wá kọ̀nẹ́tì mọ́ masis ní kí ọmọ mẹ̀kúnnù ó lọ kọ́ iṣẹ́ tó mọ̀ wípé masis àwọn mẹ̀kúnnù àwọn ní bùkátà sí iṣẹ́ yẹn ni kó lọ kọ́ so oríṣẹ́ tó dá sí pé olówó nìkan ní máa béèrè fún un tó o bá fi ṣe ní kí ni mo pè é fi ṣe é ní tún wá lọ kọ́ iṣẹ́ tí másìsì máa ń béèrè fún kó o fi ṣe èjì. E iṣẹ́ tí masters máa ń bèrè fún kó o fi ṣe kí ni kó o fi ṣe ìkejì ọ wà á rí wípé ó rí ṣe ìwọ yìí kan náà ọkọṣẹ́ tí olówó ń bèrè fún ìwọ yìí kan náà ọkọṣẹ́ tí masters ń bèrè fún iṣẹ́ masters lọ́ọ̀mọ́ ṣe lójoojúmọ́ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí iṣẹ́ olówó bá já wá ó ti ṣọ́ọ̀bù ó lọ ṣe ti tí àwọn olówó náà ń béèrè fún. ọ̀nà tó o lè gbà ṣiṣẹ́ ní orílẹ̀-èdè tiwa nínú àwùjọ tiwa tẹ́bi òfin nípa ọ́ nìyẹn. nínú àwọn iṣẹ́ tó kọ̀nẹ́tì mọ́ olówó jùlọ iṣẹ́ ilé kíkọ́ jẹ́ kan ń bẹ̀. o ò sì ní rẹ́ nìkan kó dáwọ́ lé ilé kíkọ́ àti lẹ́yìn ìgbà tó bá jẹ igbó tán. ló fi já sí pé àwọn bíríkìlẹ́yà sí wa láwọn àsìkò kan wọ́n sùn kálé láwọn àsìkò kan wọ́n rí ibi iṣẹ́ lọ bíríkìlì àti ẹ̀tún wá sẹ́pẹ́rẹ́ torí wípé kì í ṣe olówó nìkan ní kọ́lé ẹni tá sì rí ẹ̀bù náà máa kọ́lé ẹ bá tí wàá lọ kọ́ iṣẹ́ pop kò kọ́ iṣẹ́ àwọn tá sì rí wọn bò ó iṣẹ́ olówó ló kọ́ ẹ bá lọ kọ́ painting kíkun ilé kò kọ́ iṣẹ́ àwọn tí àṣírí wọn bò ó bí kò ṣe iṣẹ́ olówó ló lọ kọ́ ọ̀gbọ́rọ̀ mi yé èèyàn mélòó ni máa kọ́lé lásìkò tiwa yìí tí máa kùnú ilé rẹ̀ èèyàn mélòó inú yàrá tèmi tó ń wó inú ìsìn wọ́n mọ̀ rí pé mo kùnú ọdún kìíní tí mo kó débẹ̀ mi ò kún o ọdún kejì tí mo kó débẹ̀ mi ò o ọdún kẹta lẹ́yìn ọdún kẹta ni mo tó kùn kó o tún wá máa gbọ́ yàrá mẹ́ta ni mo kùn nínú yàrá márùn-ún mi ò kùn páséjì mi ò sì kùn ògiri wọ́ọ̀lù ta àwọn tó mọ ilé mi ṣé ń wọnú ilé mi wọ́n mọ̀ jẹ́rìí sí ti mo sọ yìí o èmi tún wá gbìyànjú nù o ẹlòmíì ò kun yàrá kankan kò kun yàrá kankan àwọn ló wá pọ̀ jù nínú àwọn tí àṣírí ilé bíbò tọ́lọ́hún ṣe fún tó rí ilé kan tí wọ́n kun gbogbo inú yàrá tí wọ́n kun gbogbo páséjì tí wọ́n kun tọ́ílẹ̀tì tí wọ́n kun kíṣìnì tí wọ́n kun ògiri ilé tí wọ́n kun fẹ́ǹsì rẹ̀ tí ó bá jẹ́ ilé pẹ́sidẹ́ǹtì yóò jẹ́ ilé sẹ́nítọ̀ tàbí kó jẹ́ ilé rẹ́ẹ̀pù tàbí kó jẹ́ ilé gómìnà tàbí kó jẹ́ ilé síàmánù tàbí kó jẹ́ ilé ilé top officer lẹ́nu iṣẹ́ ìjọba. Ok, àti àwọn olówó míì tí wọ́n ti lówó lọ́wọ́ àwọn ní máa kọ́lé ní máa kún lé wọn. mo wá fẹ́ fi ọ̀rọ̀ ọmọkùnrin kan mo fẹ́ fi ṣe àpèjúwe tí mò ń sọ. mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa. there was a time nígbà tá a kọ́kọ́ ààrẹ ilẹ̀ ẹlẹ́ni àtẹnisí ni ẹni ẹni onírọ́bà yẹn táwọn haúsá máa ń tà àtẹ́sí nígbà tó ń gbó ó di pé ó ń nígbà tó yá àwọn kan si pé ẹja chíǹjẹ̀ sí kápẹ́ẹ̀tì àtúnlò kápẹ́ẹ̀tì fún sáà kan òun náà tó ń já kan bá ní ẹja ti táyì rẹ̀ ní bàbá kéde bàbá dáwó àwa ta ìlú ibi tí mo wá ń lọ rè nígbà tá a wá nídìí táìlà a fi kéde síta torí kò sí táìlà nínú àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ń kò sí táìlà nínú àwọn tí àjọ ń kírun ń bẹ̀ wọ́n wá introduce ọmọ ìyá wa kan sí wa tó jẹ́ muslim òun làwa gbéṣẹ́ yẹn fún ṣé wàá rọ ọmọkùnrin yìí tó jẹ́ táìlà yìí ọgọ́ tó wá wá ọgọ́ tó wá ẹ̀gúsí wa ó gbé mọ́rí wá wá kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta yẹn ó gbé wá àjọ dúnàdúrà musa mọ̀ wípé ẹnìkan ò lè fẹ́ ra mọ́tò tí ó mọ gùn káàkiri kó pé ni ó lọ rà kọ̀ọ̀kan mọ̀ nù ìyẹn wá prompt mi láti bílẹ̀ pé arákùnrin ó ṣe ra káà tó fi ra mọ́ríwá ó ní ohun tí ní kàtà káàdì gùn mo ní ṣe eléyìí lọ́wọ́ ń gùn káàkiri ó ní rárá o. ó ní ṣé mo mọ̀ pé iṣẹ́ tó ń kọ́ yìí iṣẹ́ tiling yìí ó ní àwọn tí máa ń pe àwọn sí bíi mọ́sálásí bíi ṣọ́ọ̀ṣì àti àwọn olówó ó ní àwọn lè máa ṣiṣẹ́ tiling yìí láàrin oṣù mẹ́ta láàrin oṣù mẹ́rin gbogbo ìgbà tó wọ́n bá ti wá ṣẹ́ táìlì yẹn wọ́n máa ń wa mọ́ríwá láti géètì lọ sí ringirodu pé rúùtù òun nìyẹn mo ní onílàákàyè onílàákàyè ìwọ ló mọ bí yẹn ti máa ń ṣe business àbí ìwọ ló mọ bí yẹn ti máa ń ṣe sí ọwọ́ ó kọ́ iṣẹ́ tó jẹ mọ́ olówó ó fìyẹn ṣe nọ́mbà one ó tún wá lọ kọ́ driving tó ga sí pé masses wọ́n bùkátà sí masses wọ́n bùkátà sí ok ó wá ń ṣèyẹn lójoojúmọ́ ayé sì mọ̀ pé táìlà ni ìgbàkigbà tí táìlì bá já wá yóò ṣe é tí ò bá ti sí táìlì ńlẹ̀ mọ́ríwá rẹ̀ ń bẹ ńlẹ̀ tí ń wà káàkiri bí gbogbo ẹ̀yin tí ẹ bá lẹ́ẹ̀kọ́ sí ọwọ́ tẹ́lẹ̀ rí ṣe ọ̀nà tí kẹ́ ẹ gbà ọ̀nà tí kẹ́ ẹ gbà nìyẹn ẹ kọ́ṣẹ́ kan kó jẹ́ iṣẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn olówó ẹ kọ́ iṣẹ́ kan tó ní ṣe pẹ̀lú matis ìyẹn ni àròdá òjò arísìkí ọlọ́run lọ́dọ̀ yín ni òfin ní máa dá ni òfin ní máa dá ni òfin ní máa dá so kì í ṣe pé dandan ni pé kọ́ ọ kọ́ṣẹ́ kan tó jẹ mọ́ sí olówó kọ wá pàtì kò lóò ṣe mọ́ in your life ó ti kọ́ ó ti dọ̀gá aṣẹ́ ó ti di akọ́ṣẹ́mọṣẹ́. má ṣe ìmọ̀ rẹ yẹn lófò òun náà ní ọjọ́ tí ọmọ mú nǹkan wọlé fún ọ wá lọ tún kọ́ iṣẹ́ mìíràn tó ní í ṣe pẹ̀lú àwọn masses ìwọ tó bá ti já sí wípé iṣẹ́ tó wulẹ̀ kọ́ láàárọ̀ ọjọ́ rẹ iṣẹ́ tó ní ṣe pẹ̀lú mátìsì ni àdúrà rẹ ti gba àwọn àmọ̀ràn tó síwájú fàbọ̀ sí tó o bá lóòrí ṣe fàbọ̀ sí àwọn àmọ̀ràn tí mo mú wá níwájú yẹn kó o sì rí i pé òun ṣe àwọn àbíkáàrù rẹ̀ níbi ọjà rẹ níbi iṣẹ́ ọwọ́ rẹ tó bá ti ń ṣèyẹn pẹ̀lú ògo Allah ní ti ń jẹ́ pé òrìṣe yóò kù ní ọ̀rọ̀ rẹ̀ àmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ oníjàǹbá pọ̀ òpùrọ́ pọ̀ olùyapa àdéhùn pọ̀ ẹni tí ò kọ́ṣẹ́ yanjú pọ̀ èpè tí wá pọ̀ lórí wọn èpè ó ti wá pọ̀ lórí wọn èyí gbéṣẹ́ fún ọbànújẹ́ ìyẹn fún lépè ẹnìkejì náà gbéṣẹ́ fún ọbànújẹ́ lórí iṣẹ́ rẹ̀ ìyẹn náà fún lépè ẹnìkẹta náà gbéṣẹ́ fún ọbànújẹ́ lórí iṣẹ́ rẹ̀ tó sì gbowó ìyẹn náà fún lépè bí ó sì ṣe ń fún ọ lépè yìí làwọn èèyàn máa bi wọ́n léèrè pé ta ló bá ṣiṣẹ́ rẹ̀ dáradára báyìí ta ló bá yín rán aṣọ yìí rádaràdá báyìí ta ló bá yín mọ ògiri yìí tó wọ́ yìí ta ló bá yín lẹ́kìnní tí ò ṣe dáadáa yìí lágbájá ni olórí kan ni ẹni ìyà kan ni ẹni òfò kan ni ó tún ń bọ̀ ọ́ ṣe ìpolówó ọjà òdì ó ń bọ̀ ọ́ da òkúta sínú ọjà rẹ òkúta òkúta òkúta. ó ń dà sínú ọjà rẹ ó ń dà sínú iṣẹ́ ọwọ́ rẹ tó ló kọ́ tó ló yàn láàyò ní ọba wa yá ọ àmọ́ àwọn àfa káàkiri pé ẹ dákun ẹ wò ó àríṣẹ́ gbà àríṣẹ́ ṣe kan gbèsè ti pọ̀ ayé òsì ọ́ àjẹ́ òsì ọ́ oṣù òsì ọ́ ìwọ ló ń ṣera ìwọ gangan ló ń ṣe ara rẹ. tó bá ti tẹ̀lé àwọn ọ̀mọ̀ràn tí mo mú wáyé tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tẹ́ ìparọ́ tẹ́ ìjàmbá tẹ́ ìyapa àdéhùn ọkọ́ṣẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn olówó ọkọ́ṣẹ́ tó ní ṣe pẹ̀lú àwọn mẹ̀kúnnù àbíkárù lókù tó máa ṣe àtkár ló kù tó ọmọ ṣe kèdè pé kọ́ ọmọ fayá látìfù ni mò ń sọ o tàbí kọ́ ọmọ fayá rọ̀zákù ni mò ń sọ rárá o lọ máa ṣe àtkárù tó wà nínú ismuli muslim àtkárù àárọ̀ àtkárù rọ̀lẹ́ ó rí wípé òjò arísìkí rẹ yóò mọ ọrọ̀ ni òjò arísìkí rẹ yóò mọ ṣe kí ni yóò mọ ọrọ̀ ni torí pé o ò ṣiṣẹ́ èpè fún ẹnikẹ́ni o ò ṣiṣẹ́ ìjàmbá fẹ́nikẹ́ni o yapa àdéhùn wọn o ń ṣiṣẹ́ wọn dáadáa à kódà ká lọ́jà rẹ wọn ká níṣẹ́ ọwọ́ rẹ wọn àwọn èèyàn ní fi ọ́ sílẹ̀ wọ́n mọ̀ patronize rẹ ni wọ́n sì mọ̀ ṣàdúrà fún ọ àwọn gan ni wọ́n tún wá mọ̀ bá ọ polówó ọjà rẹ fáwọn èèyàn ọkàn máa dáwọn kọ́sítọ́mù kan ni wọ́n mọ̀ ní ẹ̀dá kun ṣẹ̀nà ń jẹ́ mi sálágbájá èmi ni mo rí àga tẹ́ ẹ bá lágbájá kàn ni mo lọ kí n lé mo wá rí àga yẹn èmi náà ti fẹ́ kan rú ẹ ṣẹ̀nà ń jẹ́ mi sálágbájá mo rí aṣọ jàlámíà tẹ́ ẹ bá lágbájá rán ni èmi náà wá fẹ́ rán irú rẹ ó nídìí àwúre orí ibú ní máa ń tẹ̀lé àwúre ìṣẹ́bọsọ́lọ̀ yan sí àwúre ẹ̀bù àwúre ẹ̀bù ẹ̀bù àwúre ìṣẹ́bọsọ́lọ̀ ni ó níbi gbogbo yẹn lọ yẹra rẹ wò kó o tẹ̀lé àwọn àmọ̀ràn wọ̀nyí nítorí náà níparí arákùnrin yìí kó má tẹ̀lé ọ̀rọ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n kó wòye sí táìpù iṣẹ́ tó kọ́ wípé iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ọwọ́ àwọn olówó ni kó tún wá lọ kọ́ iṣẹ́ mìíràn tó ní í ṣe pẹ̀lú àwa mẹ̀kúnnù tó ní í ṣe pẹ̀lú kí ni o àwa mẹ̀kúnnù aláwọ̀ gáìdì rẹ̀ ìdáwà já sí pé iṣẹ́ bàtà ló padà nífẹ̀ẹ́ sí ó ti dá lójú wípé kì í ṣe kó tẹ̀lé èṣù àmọ̀ràn tá a mú wá lórí bá a ṣe máa yan iṣẹ́ òòjọ́ ẹni òun ló tẹ̀lé kò dáràn kò sì di kèfèrí níparí ìgbàkigbà tàbá fẹ́ dáwọ́lé pé a fẹ́ lọ kọ́ṣẹ́ ẹ má yọ dùáwù àlìsìkọ́ra ẹ má yọ ọlẹ̀ o dùáwù ẹ má yọ ọlẹ̀ àdúrà tá a máa fi tọrọ ìtọ́sọ́nà àdúrà tá a máa fi tọrọ oore lórí ìdáwọ́lé wa tánàbì kọ́ wa tó káwọn sọ̀hábà rẹ̀ táwọn sọ̀hábà rò lè má ṣe ẹ mọ̀ yọ lẹ́ o àdúrà yẹn ǹjọ́ ọmọ pé o ò nídìí kó o sanwó rẹ̀ fún àbá kankan kọ̀kọ́já síbi tẹ́ bá ti ń ta Islamic books Islamic texts Islamic literatures bí àwọn central mosque béèrè citadel of the believer tó bá fẹ́ ra aṣọ ní gẹ̀ẹ́sì tó bá sì fẹ́ ra aṣọ ní ti yorùbá béèrè ó di ìṣọ́ mùsùlùmí tí wọ́n náà bá sì kí o tátàtà tó lè dákẹ́ ó kà láì dá sí pé wọ́n ṣe transitration rẹ̀ fún ọ ra ètò jẹ́ arabic pọ̀nbélé rẹ̀ lọ ka content yẹ nínú table of content yẹ wàá rí dùwáwùrè ìsèkọ́ra kó o kọ́kọ́ fi àdúrà yẹn kó o máa ṣe lemọ́lemọ́ ṣáájú kó o tó kóra rẹ sínú iṣẹ́ ọwọ́ èyíkéyìí tí o fẹ́ láàyò nínú ìṣẹ̀mí ayé rẹ nítorí náà kí Allah subhanahu wa ta'ala kó ṣe ọ̀rọ̀ yìí kó ṣe ní àǹfààní fún wa ìyá tí ó ń le koko mọ́mọ́ ẹ̀ lórí pé ẹlẹ́dàá rẹ̀ kan kò kò fara mọ́ pop kíyà yẹn kọ́ lọ túbá kórì ní òkẹ́límọ̀ rẹ̀ ìwọ ọmọ náà tẹ̀lé àmọ̀ràn tá a fún ọ lórí iṣẹ́ olówó tó kọ́ kọ́ iṣẹ́ ẹ̀lẹ̀kùnú náà mọ kó o máa ṣe méjèèjì papọ̀ kó o sì máa sòtítọ́ kó o jẹ́ onídéédé kí iṣẹ́ ọwọ́ rẹ kó yanjú kí iṣẹ́ ọwọ́ rẹ kó dáa àdúrà táwọn èèyàn bá ń fún ọ lójoojúmọ́ lórí iṣẹ́ tó o bá wọn ṣe ohun gangan ni ohun tí ó máa pe èrò wá bá ọ ohun táwọn èèyàn bá ń sọ nípa rẹ ní dáadáa lórí iṣẹ́ tó bá wọn ṣe òní yóò mọ jẹ́ ìpolówó ọjà fún ọ aláwọ̀ fún wa ṣe kò ń gẹ́rin inshàlá ká ní àárọ̀ ní ìjókòó aago mẹ́sàn-án sí aago méjìlá níbi tá a ti máa ń ka tíra omuda alẹ́ àkáàmù ẹ bá ní ṣíà prógráàmù yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ̀rọ̀ kàn kódà kò mọ lórí iṣẹ́ ọwọ́ o àtiwọ́ tó o fẹ́ lọ kàwé tó o fẹ́ lọ sí yunifásitì àwọn ẹ̀kọ́ kan ń bẹ tó ga sí pé nàìjíríà wọn ò ní ìdí ẹ̀ ìwọ sì ní èso olówó èso olóṣèlú ẹ̀kọ́ tó yàn láàyò ní yunifásitì jẹ́ jẹ́ ẹ̀kọ́ tó lè dálẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ yóò jẹ́ ẹ̀kọ́ tí tí ìdásílẹ̀ rẹ̀ tó rọrùn fún àwọn tọ́lọ̀ ń bù láṣìírí nínú ìlú ìjọ ti yé so wọ́n tọ́ bá lọ́ọ̀rẹ́ kọ́ ẹ̀kọ́ tó dá sí wípé nàìjíríà gan-an kò tí ì gòkè àgbà débẹ̀ níbo ló ti fẹ́ lò ó ta ló fẹ́ kó gbọ́ ọ ṣiṣẹ́ tí wọ́n gan sì lè dáṣẹ́ yẹn lẹ̀. àwọn ẹ̀kọ́ kan bẹ tó dá sí wípé ìjọba nìkan ló lágbára láti dá iléeṣẹ́ rẹ̀ lẹ̀ irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ àwọn alágbára àlú àwọn ni máa ń dá ọmọ jọ síbẹ̀ torí náà mọ́ wéèsì ọdún mẹ́rin ní yunifásitì o mọ́ ọdún mẹ́rin rẹ tàbọ̀dún márùn-ún mọ́ ẹ̀ ní yunifásitì o wo àkókò yẹn wo owó àti ìdààmú tó o ṣe kó tó gba dìgírì kó tó wá gbà tán kó tó wá wà socially irrelevant socially irrelevant kó tó máa nítumọ̀ nínú àwùjọ nítorí pé òrí ibi tó ti lu ẹ̀kọ́ yẹn kò bá mú o kò bá mú o aláwọ̀ tó wá ṣe tó ń gẹ́rẹ́ ẹ̀kọ́ tá a bá kọ́ aláwọ̀ jẹ́ kó wúlò fún wa láyé àti ní ọjọ́ àlùkìyàmà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ gbìyànjú kẹ́ ṣíà prógrámù bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ ṣíà rẹ̀ kẹ́ ṣíà rẹ̀ kó lè ṣàǹfààní fún àwọn ọmọ ìyá wa àbá ní ẹni tó ní ìbéèrè bóyá kí n fa ìbéèrè sílẹ̀ a sì ní bí ìṣẹ́jú mélòó kan a lè fìṣẹ́jú mélòó kan kún ẹni tó bá ní ẹni bá fẹ́ pè ó lè pè sí ó lè pè mí ní ìsìn lórí ẹ pẹ̀lú nọ́mbà tí ó wà lórí prógámù ni o zero eight zero seven six one one four eight nine six ẹ̀tẹ́ bá jẹ́ ará àbúrọ́dù kẹfì kóòdù sí. tí ọba sẹ́ni tó fẹ́ béèrè béèrè a jẹ́ kí amúdùkú wá sí àsọ̀rọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka. وأتوب إليك